دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kálọ. alhamdulillahi wa kafa ثم الصلاة والسلام على رسولنا مصطفى وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يعطي أداف ولن الحمد لله Ọba tí ó dá wa sáyé. Wa kullu ilahin ghayruhu fahuwa batilun. Ẹni tí ó jẹ́ ọlọ́run kan ṣoṣo tí ó ti lẹ́yìn rẹ̀ gbogbo nǹkan àmì tí wọ́n tún pè ní ọlọ́run lẹ́yìn ọba tó dá ayé àtọ̀run. Lẹ́yìn ọlọ́run ọba tó dá ayé àtọ̀run, nǹkan àmì tí wọ́n bá tún pè lọ́lọ́run lẹ́yìn rẹ̀ kántásìtì ni. وكل إله غيره فهو باطل lẹ́yìn ọba tó dá èmi àtẹ̀yin náà nǹkan àmì tí wọ́n bá tún ti ń pè lọ́lọ́run kò lè jọ́lọ́run láíláí. فهو باطل lẹ́yìn ọba tó gbé sánmọ̀ dúró lórí wa tá ń wò yìí tí ò jábọ́. gẹ́rùhù fàhùwà bá tè lọ. tí kan tó di sánmọ̀ mú. gẹ́rùhù fàhùwà bá lẹ́yìn ọlọ́run ọba náà kò mà tún sọ́lọ́run mi. wà ń kọ́ lábá adúnà sí dáàkà wà sàmà hó. kódà káwọn ẹlòmíín tún máa rò pé nìkan tó ń jẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run. wà ń kọ́ lábá sí dáàkà wà sàmà hó. ò lè jọ wá lójú tá a mọ̀ náà ni pé ilé ayé tẹ́lẹ̀ nǹkan méjì ni máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ òótọ́ àti rọ́ àwa ti mọ̀ pé rọ́ lélẹ́yìn òótọ́ lélẹ́ Subhanahu fi kádàrá ọlọ́run kábíyèsí ọlọ́run. Subhanahu fi dhatihi wa sifatihi. Ọba tí Ẹ́sítọ̀ nìkan ṣoṣo ní nínú ìjọ ọba rẹ̀ nínú ọlá rẹ̀. Fi dhatihi wa sifatihi. Ibi tẹ ọlọ́run ọba tó ń bẹ láyé ọlá rẹ̀ tó ń jẹ́ ọlọ́run. Báàtì ẹ̀rí àáríṣẹ́ ọwọ́ rẹ̀. Subhanahu fi dhatihi wa sifatihi. Àwọn òròyìn ọlọ́run náà tó láti mọ̀ fóun lọ́lọ́run ọba ni tí kì í sùn. Fàṣúbẹ̀ ṣáàdàrú fi látihi wọ́n sì fàátihi. Ọlọ́run bá tán àròyìn rẹ̀ fún gbogbo ara ayé yìí, òun náà lọ́ba ti ń fọba jẹ tẹ́nì kankan òfin. Wáyà kì í fi kàfi tẹ́ǹsì hìhì kò lè hù wá lọ́hù. Gbogbo èèyàn láyé ló máa ronú wípé. Wáyà kì í fi kàfi tẹ́ǹsì hìhì kò lè hù wá lọ́hù. Pápá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà láwọn ọkọ̀ ọlá ipò àṣẹ ipò agbára ipò owó. àwọn náà máa rò kan pé àwọn màmá kó ń bí ìjọ kan oníkálukú àmọ́ wá kó oríṣiríṣi nǹkan pamọ́ torí ìgbà tó bá sí ń bẹ̀ mọ́ kò sírò eléyẹn nínú ọ̀rọ̀ ọba tó yẹ kankan tó jẹ́ à ń jẹ́ ń kọ àwọn nǹkan náà ọlọ́run bá ń nígbà tó ní kálukú ò bá tún sí nípò náà mọ́ ọlọ́run bá náà látún fi sípò rẹ̀ tí ń jẹ́ ọlọ́run. wàmẹ́lá yòóhí dúnlé wá sí fún nàbí wá sí fi hí. ìkan lọ́lọ́run ọba o kókó ròyìn ròyìn èèyàn láyé. yòóhí dúnlé wá sí fún nàbí wá sí fi hí. a lè máa ròyìn èèyàn ká ròyìn rẹ̀ kọjá bó ṣe ma. wàmẹ́lá yòóhí dúnlé wá sí fún nàbí wá sí fi hí. ìpá gbogbo Ah, ìròyìn ọlọ́run bá kọjá tẹ́nìkan lè dánìkan mọ́ tán. bámọ̀ zálẹ̀bí bílwẹ́sì ìbírí kò máa ẹ̀nà. mo kí gbogbo ẹ̀yàn mọ̀ yá ni mùsùlùmí pé kú rírí o mo kí gbogbo wa pé a kú dùnú a kú ayọ̀ a kú ìgbàmọ́ra inú ilé ayé tá a ti bára wa yìí àfi ká gbà fọ́lọ́hún akíra náà lẹ́ẹ̀kan sí mo tún. fi eléyìí náà tún máa kí wa bá ṣe ń bá iṣẹ́ ọrẹ yìí náà lọ ẹ̀ríkọ àwọn bàbá orúkọ rẹ ni wọ́n pè wọ́n ní iṣẹ́ ọrẹ akó iṣẹ́ ọrẹ o ẹ̀kì ń ṣòǹgbẹ torí pé kì í ṣe omi nìkan láàmú àtún jẹun náà nǹkan tá a ṣe pọ̀ nítorí pé Ramadan ń bẹ́ ń ta mọ́ kíra wa náà àǹdẹ̀ ọlọ́run fún olùgbọ̀wé ètò ìkọlọmbọ̀ fún ọlẹ́sùn dáadáa lẹ́kọ̀ọ́ ẹ̀mí gbígbà tàlàfi ara àti ìborí àwọn ọ̀tá àti gbogbo ogun ìṣòro kọlọ̀n kójọ kó wa ṣe fún wọn. irú wọn ọlọ́run jẹ́ ń pọ̀ láwùjọ wa kọlọ̀n dẹ̀dẹ́ ní kọ̀kọ́ náà lọ́lá àwọn na náà lọ́n àwọn àgbàlagbà ní òṣèrò fàtú àbí ẹ̀gbọ́ wákàtà bàbá ń dá ní. irun mu lówó kò ṣe fàtú. òṣèrò fàtú ni. ṣùgbọ́n ní ọlọ́run bá bòun tó bá lè náà. ó lẹ́yẹ ká ṣàdúrà fún. ó mọ̀lẹ́ tán ká ṣàdúrà fún. ó mọ̀lẹ́ tán ká ṣàdúrà fún àbí ọlọ́run kójọ kó bá sán lẹ́sàn rí o akọ́dá sáà gbogbo yóò kó lè sọ́ra rẹ̀ dà ọlọ́run má jò tọ́ sí wọn. látara a ń nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tẹ̀ ní. ẹ wò pé àti ìkó lórí ni ẹni tó ní nǹkan náà ló tó nǹkan ni kódà kó yẹ kó gbogbo ni láti bẹ̀rẹ̀ dópin tá a fi ṣàlàyé fara ayé náà ni huwa kò tó pàápàá torí ẹ̀ akàn ń sọ kákan tún sọ lásán tún sọ tá ọba يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. sọ́fọ̀ mi wá fún ẹ̀. ọlọ́wà mi ọlọ́run bá náà kùránì láyà tá ń káyà àti mi náà mi náà ń bèèrè bá ní ọlọ́run ẹ̀yìn náà ń kọ́ ọlọ́run bá mi sáájú ẹ̀yìn náà mi tẹ́ náà wà tẹ́ ti ń gbọ́ wa o ọ̀sẹ́nìkan tó jẹ́ lóhun nídìí àánú ọlọ́run Àánú ọlọ́run náà ní tàà ń béèrè yìí kọlọ̀n kó ṣe fún wa. Wa man yad'u ma'a Allahi ilahan akhar. Ọlọ́run ni ẹnikẹ́ni yóò tó bá tún pè nǹkan mí ìmọ́lọ́run lẹ́yìn ọlọ́run. ọlọ́run tó tún lẹ̀ nǹkan mí pọ̀mọ́ ọlọ́run. La burhana lahu Àbíkà ń pè nǹkan àmì tí kì í ṣọ́rọ̀ lọ́lọ́run ni. Láàbò hánà aláhóbi. Ń tó yẹ tó kò ní evidence kankan tó lè prove lórí nǹkan. Láàbò hánà aláhóbi. Torí pọ́lọ́ wọn bá máa mọ́ challenge gbogbo ẹ̀dá láyé. Láàbò hánà aláhóbi. Ìyìn tó fi ń jẹ́ ká mọ̀ pé gbogbo àtà ń tẹ̀mí láyé lónìí kò sẹ́nì kan tó lè dá nǹkan kan dá ni nǹkan náà dá. Láàbò hánà aláhóbi ìgbà tọ́lọ̀ wọn bá ń sọ ọ́nà suratul hajj ń bẹ̀yàn ọlọ́run ṣàlàyé fún wọn bẹ̀rẹ̀ pé yá ayyuhan nas ẹ̀yẹ̀ dé ènìyàn tó bá pẹ́ bá wá ń ronú wípé ẹ̀yin náà ní kápá láti dá nǹkan àbí ẹ̀ ń rò páwọn kankan èyí tí ẹ̀ ń rò láyé pé bóyá wọ́n lè dá nǹkan kan dá ọlọ́run bá ní tẹ́ ń pè lẹ́yìn wọn ọlọ́run lan yakhluqu ọlọ́run ìgbẹ́ta máa kódà kí gbogbo àwọn èèyàn láyé kí wọ́n gbára wọn jọ pọ̀ kí wọ́n náà fẹ́ dá eṣinṣin ilé tó kéré jù ń tò síta ń wò yìí wọ́n ní eṣinṣin lẹ nínú gbogbo ìran tọ́nà ọba dá kì í pẹ́ kú ẹ̀dẹ̀ rí pé lóòótọ́ kódà ẹ̀fọn ẹ̀fọn ó ní kìmí jẹ eṣinṣin. yà á yọ ẹ̀nà. ọlọ́run bá ní mo pẹ́ ẹ̀dẹ́ ènìyàn. torí bá mọ́sàlù sẹ́mi ìrìnlá. ọlọ́run bá lòun fà kàwé ńlá kalẹ̀ fún wa láyé. ìnàlàrí iná ẹ tẹ́tí gbọ́ tí mo fẹ́ jù lẹ̀ yìí. Ẹ gbọ́ dáadáa. Innal ladhina tad'una min dunillah. Ìwọ́n náà mọ́ rọ̀ ẹ mọ bẹ̀ẹ́, má fẹ̀ tánú gbọ́ wà sí wa. Innal ladhina tad'una min dunillah. Má fi bínú gbọ́, má nítorí pé òkè ṣe Mùsùlùmí kó wọ́n wá kò ṣe nígbà tó ń gbọ́. Má istami'u la. Kọ̀lísìn sí tí mo fẹ́ sọ lé ọ̀kú pápọ̀ mọ́ ètò Ọlọ́run ní àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run. Lẹ́yìn ìyá kẹlúkú tó bàbá òun. Àwọn tẹ́ ń pè tẹ́ pọ́lọ́run ti tẹ́ rò páwọn kan mí náà lọ́lọ́run. Iná lẹ́bí wọn lè àwọn tẹ́ ń pè yẹn. wọ́n lè wí gbé jàmọ̀ ńlẹ̀. kí wọ́n gbáríjọpọ̀ kán wọn náà fẹ́ dá èsìsìn àgbáríjọpọ̀ wa wọn lè dá. láyé ọ̀kọ̀lọ̀ kó tó bàbá ó. ẹ náà wo pé àgbáríjọpọ̀ àwọn nǹkan wo ni kò tẹ̀ sí lẹ́yìn ọlọ́run ẹ náà máa mẹ́sàn rẹ̀ ìgbàláyò sí fèmí láti sọ lórí atẹ́gùn ìwọ náà mọ ogbó oríṣiríṣi ń táwọn èèyàn ń sìn tó kíyàtọ̀ sọ́lọ́run tó dá ayé àtọ̀ ní tìṣà wà. láyé ọ̀kọ̀lọ̀ kó tó bàbá ó. wọ́n á kó gbogbo àwọn nǹkan náà papọ̀ yálà màlẹ́kà ni yálà àlìjọ̀nú ni yálà àwọn anábì ọlọ́run ni yálà àwọn oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi àwọn nǹkan eléyìí tí àwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run gbogbo wọn lápapọ̀. ẹ̀yọ́ pẹ̀lú kúrúdù bàbá òun. ọ̀ lè dé ṣinṣin dá wọn tó pé àwọn náà ọlọ́run dá àwọn náà. wọ́n láwí ìgbé tẹ́mọ̀rún lẹ́wọ́. ọlọ́run ní kódà kí gbogbo wọn gbárẹ́jọ pọ̀ lẹ́ẹ̀kan náà kan náà wọ́n fẹ́ dẹ́ ìyẹ̀sìn lúbẹ̀ hùmọ̀ ṣe'a. ìyẹn bá wá fi gágá ẹsẹ̀ rẹ̀ tíírín tíírín yẹn tó bá fi mú nǹkan kan kúrò lọ́dọ̀ wọn. lóbi fúnfún tó bá ẹ̀bù ṣe'a. ọyáǹgbà tó ń jẹun tó bá ti ẹsẹ̀ rẹ̀ àwọn ẹsẹ̀ ẹ̀mọ̀ ìṣiṣẹ́ bó ṣe rí àwọn ẹ̀ka ẹsẹ̀ rẹ̀ yínníyínní yẹn ó wá kìbọ̀ ata ọbẹ̀ ló bá fò sókè ló bá ń lọ ọlọ́run bá níwọ̀n lè gbá lọ́wọ́ rẹ̀ mọ́ Wà ìyẹ́ sí lóbi ewu mú dúbà bù ṣe ń á. Ìtumọ̀ rẹ̀ ni kí wọ́n lẹ àwọn èèyàn lẹ́dẹ́ ní kí wọ́n wọ̀nyí. Kó lè ṣiṣi kí wọ́n ṣì ìwé ṣì parasiri. Gbogbo àwọn tí wọ́n tẹ̀ máa ń parọ́ fún yín pàwọn lágbára láyé. Ẹ pè wọ́n wá síta gbangba ẹmú máìkì fún wọn. Ẹni kí wọ́n bá yín pàmì ṣiṣẹ́ àdúgbò yín jọ. Ìyẹ́ sí lóbi ewu mú dúbà bù ṣe á. Ẹ sà pẹ̀lú gbogbo àwọn agbára tí Ọlọ́run bá fún yìí bẹ́ẹ̀ ṣe ń ròyìn ara yín pé nǹkan ni àwọn ìṣiṣẹ́ àdúgbò wẹ̀ bá wa tún ọjọ́ síbì. Iwájú ilé balẹ̀ la wà yá fẹ́ ra àwọn ìṣiṣẹ́ àdúgbò wa àbá àwọn ẹ̀fọn tí wọ́n ń jẹ wá lára lẹ́yìn malaria pọ̀jù àwọn èèyàn wá ń fi gbogbo ògbà malaria ni àwọn ẹ̀fọn ẹ ẹ bá wa kọ̀ǹtrol wọn ẹ pè wọn wá sí pẹ̀lú agbára ní tẹ́ fi ń pè wọn ọ̀lẹ. wà yẹ sílùú bí hùmù tó bù ṣe aláyẹ sẹ́wọ̀n pẹ̀lú hùmù nínú. sẹ́rin tẹ́kì ṣe táwa ń ṣe fún à ń tán ni tí wọ́n náà bá wá gbọ́ tó gbà ìwọ kó rere tí wọ́n bá sì wá jẹ́ kéèyàn kan di ẹmọ́ náà gò tọ̀ ìwọ nìyẹn ọlọ́run nìyẹn ò lè lóògbọ́ o Ọlọ́run ní tèmi ṣì yí bá wá gbà ń gbà wá. Láyé ṣan kí dùnú mi nù. Wọ́n ní lágbára àti sọ pé àwọn fẹ́ gbà padà lọ́wọ́ rẹ̀. Wọ́n fà tọ́ lè bo wa ní màá tó lù ú. Ẹ wo bọ́lá ṣe wọ́ kèfèrí ńlẹ̀ tí ò mọ ọlọ́run. Dọ̀rí fà tọ́ lè bo wa ní màá tó lù ú. Ọlọ́run náà àti ẹni tí ń pe ni àti ń tà ń pè Allahu Akbar, ọ̀lẹ́ ni wọ́n. Àwọn ẹ̀rí ìrìn nínú àwọn tí fi ń tọ́ka pé ìkan ṣiṣẹ́ lọ́lọ́run. Ó nìkan náà dẹ̀ gbọ́dọ̀ máa pè fún ìkíra rẹ̀ hàn wá. Làwùkẹ́ alihatun illallah alafasada. Aya mi sinna ilé nínú alukura ni tọ́lá tó ti dá wa. Alayi rabbil arshi amma yasifun. Ọlọ́run ọba ni tó bá já pé. Lọ́ńkà làbí ni màá lè hàtún. Ọlọ́run ni tó bá ń bẹ nínú sámà ni àti lórí ilẹ̀. Ọlọ́run bá bá pé méjì ni tí ń kọ̀ntrólù sọ́mà àti ìlú. Law kana fihima alihatan illa Allah la fasadata. Alihatun illa Allah la fasadata. Ọlọ́run ní tó bá kọ́lọ́ ọba àmì tó ń bẹ ní sọ́mà àti ilẹ̀ tí ń kọ̀ntrólù ayé àtọ̀run. Tó tí yàtọ̀ sí ọlọ́run ọba Allah. Fasadata. Ó ní àti sọ́mà àti ilẹ̀. La Àtòkè àtilẹ̀ gbogbo ẹ̀ bá ti bàjẹ́ o. wàhálà bá ti ṣẹlẹ̀ o. kírẹ́sìtì ò bá ti wáyé o. ẹ̀yin náà ti máa ń rí olórí àti gbákejì ẹ̀ máa rí tí wọ́n jọ máa ń fà mọ́ra wọn lọ́wọ́ ni. olórí àti gbákejì la tún sọ yẹn o. káwọn àti ti sọ pé bóyá àwọn méjì tí wọ́n jọ ń tukọ̀ ọ̀gá méjì. àkàwé rẹ̀ dà gẹ́gẹ́ bí kẹ́nìkan jẹ́ díráfà tó ń wa ọkọ̀ tó ń di sẹ́rìn mú kẹ́nìkejì náà tún jẹ́ dẹ́ẹ̀bà tó ń wá ń tẹ òun tẹ bíréèkì òun ló ń tẹ tọ́tù àwọn méjèèjì wá ń dẹ́ẹ̀bù papọ̀ lẹ́ẹ̀kan náà. làwùkánà fi hì máa àlẹ́ àtúnì lọ́lọ́rọ̀lá fasádàtà. ẹ ti rí sí pẹ̀lú mi báyìí ẹ̀yìn náà ti ń gbọ́n tí mo ń ṣe láláyé ẹ̀sìn rí pé tó bá pọ́lọ̀ wọn bá pẹ́ méjì ni láfàṣádà káàrà ẹ̀sìn wàhálà tó máa jẹ́lẹ̀ pé àti hmm, kan ṣoṣo lọ́lọ́run láfàṣádà káàrà ọlọ́run ni àti sámà àti ilẹ̀ méjèèjì wàhálà ti jẹ́lẹ̀ ò torí pọ́lọ̀ wọn bá mí àwọn mí àárọ̀ kẹ̀tíkẹ̀tí lọ bá pé wo ló ní tèmi ń fẹ́ òjò làwa fẹ́ kó rọ̀ torí àwọn agbépákí agbèlúbọ́ agbépákí agbésí o agbàgbàdo òjò làwa ń fẹ́ lónìí o àwọn mí abátọ́rọ́ kẹ̀tíkẹ̀tí lọ́bọ́lọ́run kejì pé wá àwọn abẹ́ ṣe pàtí ládùúgbò wa lọ́sẹ̀ yìí o àwa ò oorun ní o ṣẹgbó wa láṣẹlẹ̀. ọlọ́run kí náà tọ́lọ́run kejì nígbà tí kì í ṣe olóṣèlú ọlọ́run ọba tá à ń sìn láyé kì í ṣe olóṣèlú. Ah, ah. ẹ̀sìn máa rò pé ó pé méjì tó wá ní táwọn yọ wá ń dì káàpù láti pàtì kan sí pàtì yìí. Subhanallahi rabbil arshi amma yasifun. ètò ètò ti ayé lélẹ̀ yẹn à ń sọ̀rọ̀ nípa ètò ti ọba tó ní ayé àbọ̀rún. ìkan ṣoṣo ló ń. ìjẹ́ ìjọba títẹ̀ náà rẹ̀ fẹ́ tán gbà kankan torí pé kò nígbà tó bẹ̀rẹ̀ má ronú jù ń pa ọlọ́run kó bá máa tún sọnù kò gbà bẹ́ẹ̀ bó ṣe bá láyé bó ṣe bá ayé tó gbọ́ pẹ́ nìkan jọ́lọ̀ kò gbà fọ́lọ́run bẹ́ẹ̀ kó dẹ̀ kúrò láyé náà kó dẹ̀ gbà bẹ́ẹ̀ náà lórí dáadáa kó dẹ̀ lọ bọ́lọ̀ pẹ̀lú dáadáa lákàyè wa tọ́lọ́run fún wa láyé ibi tó mọ òun náà nìkan mọ́lọ́run láyé bá ṣe mọ́ yìí tabaro patun fẹ́ fẹ́ lójújù bẹ́ẹ̀ lọ ìyẹn padà wá lọ tó sọnù ìyẹn lè pẹ̀lẹ́ sáwọn ẹlòmíì. Ìbéèrè mi tún lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́. Ìjà aláwọ̀ aléìkúmùlẹ̀ ìlàsọ́rọ̀mẹ́dẹ́ nílá àyà omi kìyàmá. Aláwọ̀ bá Kúlàbà ètò. Òun bẹ̀rẹ̀ lọ́wọ́ wa, òun fẹ́ fi hàn wá. Kúlàbà ètò. Ọwọ́ ní kò jíṣẹ́ rẹ̀ sọ fún ìmì àti ńláyé tí ìtànà bí ìgbẹ̀yìn tó rántí gbogbo ara ayé. Kúlàbà ètò. Kẹ́ni béèrè náà. Ìjàlá mọ́ wọlé kú mú lẹ́yìn lẹ́sẹ̀ ọmọdé nílá yóò mi kìyàmá. Ọ ni pé tó àwọn ọlọ́run bá bá ní kí òru ilẹ̀ ṣú. Ja'ala Allahu alaykumul layl. Nígbà tí ilẹ̀ wá ṣú, wọn wá jẹ́ kí ilẹ̀ má. máa dá. Ẹ̀yin wá rí pé ńgbà tí aago méje àárọ̀ lù, ẹ̀yìn igun díẹ̀ o. Ó dà òru igun díẹ̀ lè sí Aago mẹ́jọ tún lù kò tún yàtọ̀, tún dúdú sí. Aago ilẹ̀ wa má. Ǹjẹ́ aláwọ̀ aléìkúmọ̀ lè ilà sẹ́rú mẹ́tẹ́ ní ilá yàwó mi lè kì yá máa ń. Ọlọ́run ni kó wá lọ bẹ́ẹ̀. Ilá yàwó mi lè kì yá máa ń. Kílẹ̀ máa mọ̀ pé tẹ̀ tó dàrí kì á mọ̀ tó lọ ń kó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fúnjẹ́ mẹ́ta péré. Kó ṣẹlẹ̀ fúnjẹ́ mẹ́ta péré. Gbogbo àwọn ìjọba wa wá sá korobákorobà. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ń ṣe lára wa òòrùn tá ń gbà sára àtàtẹ́gùn tá ń gbà sára atẹ́gùn òru yàtọ̀ sí tọ̀sán. gbogbo ń tọ́lọ̀ wọn bá ń fi òru àtọ̀sán yí padà nínú ìdẹ́dà ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni kíkọ́ wá rìn mẹ́ẹ̀ kó má lọ kíkèjì má wàá ráyè dé wàhálà ṣẹlẹ̀ nìyẹn o ayé ò ní balance. ǹjẹ́ aláǹlọ́wọ̀ alaykumul layl Aláwọ̀ bá ń kọ̀ wọn wá fi òru lẹ̀. Sẹ́rù mẹ́tẹ́ ní ilá ìyàwó mi lè kì yá máa. Bẹ́ẹ̀rẹ̀ wá lọ títí díjọ́ ìgbéra kì yá máa padà wá máa. Mẹ́tẹ́ ìlà òun ni gbẹ̀yìn lọ́la àgbẹ̀yà tí kan bẹ̀rẹ̀ yá. Ó ní ọlọ́run bá ní ìwòlẹ̀ fẹ́ lọ pè lẹ́yìn wọn lọ́hùn. Yá tí kan bẹ̀rẹ̀ yá. Èyí tó máa wá mú ọ̀sán wá fún yín tilẹ̀ tí máa wá má talẹ̀ ní náà tẹ́fẹ́ ránṣẹ́ pé. Yá tí kan bẹ̀rẹ̀ yá. Kókó ń tẹ̀ ń wárí tì tẹ̀ ń sìn láyé tẹ̀ ń pè lọ́lọ́run láyé ò bẹ́ẹ̀ kó wá ní kílẹ̀ wá mọ́ tọ́lọ́run Ìní àfàlà tẹ́ تسمعون alápàárí ọ̀rọ̀ ẹ̀ ti pé afọ́lá tẹ̀sùmáhùn abẹ́ẹ̀ náà ti gbọ́n tí mò ń wíyé ni. àfàlá jẹ́ ìṣẹ́bẹ̀rẹ̀. àwọn ọ̀pá náà ń gbà mí tàbá ń bọ́ mọ́ sọ̀rọ̀ ọmọ sọ fún pé tí ẹ mélòó a ní méjì kí ló fi ń gbọ́ mo fi ń gbọ́ náà. ìtọ́lá náà sọ fún wámi ni pé abẹ́ẹ̀ tẹ̀sùmáhùn. ìtumọ̀ rẹ̀ ń pé tó ọ̀sán tó ń Ọlọ́run ní sọ́lọ́ lọ́wọ́ mi tẹ́lẹ̀ lọ bá gbogbo wá fún yín ní ọ̀sán. Kò lè wá ètò mi jẹ́ alọ́lọ́wọ́ aléìkúmù náà ọ̀sẹ̀ bí máa dání láyà omi ìrìnkì àmọ́. A tún gbá yẹlẹ̀ kejì ẹgbọ́n tọ́lọ̀ tún sọ Sẹ́rùmọ̀dá. Kó máa lọ bẹ́ẹ̀. Sẹ́rùmọ̀dá kó má ṣú sẹ̀rọ̀mọ́dá kókò kó má dé sẹ̀rọ̀mọ́dá wọ́n dáàsù kó má fíwì tán rò pàfẹ́ sínú bí irú alẹ́ ìlápẹ̀yà sẹ̀rọ̀mọ́dá àwọn àwọn ojú ọjọ́ pé ó dà pé wẹ́dà yẹn ti fẹ́ pàdúdé lòrún bá tún yọ gbòò sẹ̀rọ̀mọ́dá kí lè lóye kẹ́ ẹlòmí àṣubú lulẹ̀ pé hé oorun pé wọ́n ti ń wo kókò ṣẹ́jú márùn-ún lòrún bá tún yọ gbòò subhanallah ilazim

torí pé ńgbà tó ṣẹlẹ̀ ńgbà náà bọ́ sásìkò ìgbà tí ọmọ ànábì kú àwọn kan wá rò pé bóyá ẹ̀ torí pé ọmọ rẹ tó kú ní ànábì ní rárá kò ní kankan ṣe pẹ̀lú pé èèyàn kan kú àbí èèyàn kan wà láàyè ọlọ́mọ ọmọ fílẹ̀ ó ní tó ń bọ́ wá mọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀. ìjẹ́ aláwọ̀ ẹ̀lẹ́ ikú mu nà ha ọ̀sán ọmọdé nílà ayé obìnrin kìyàmá. tóun wá ní kí ọ̀sán wá wà bẹ́ẹ̀. ìláyà ní tí kò ń bílẹ̀ ilé náà sí. ṣé àmọ̀ pé ní kílẹ̀ máa wá ṣú káwọn èèyàn tó pàtẹ máa kọ́ àtẹ̀wọ̀n kúrò ńlẹ̀ kó ní mọ́tò máa wọlé kọ́lọ́kadà máa wọlé ọ̀sán lù wá gbó pírípẹ́ tọ́lá bá sọ ni pé waj'alna al-layla libasan waj'alna an-nahara ma'asha ọlọ́ ni mo mọ̀ ọ́ mọ̀ bá ti rí tó kùkú kù gbogbo bó ṣe lè kéèyàn rò pé òun náà kíkanjú tó ṣẹ́rí tí gbogbo ẹ̀ bá ti dúdú báyìí á bẹ̀rẹ̀ sí rẹ ni wá oorun á bẹ̀rẹ̀ sí gbogbo ntẹ́ activities á bẹ̀rẹ̀ sí stop Allah Akbar gbogbo nǹkan wá dákẹ́ lọ kiri ṣùgbọ́n pàtọ́rọ̀ ń bá wa. mànìyà wọn ni tó ibú lọ yẹyà tí kò ìbílẹ̀ náà fi. àwọn ni tí wọ́n fẹ́ fún ilé Tẹ́sùnù nàbí. Ilé ìtẹ́ máa máa sinmi sínú rẹ̀. Tẹ́sùnù nàbí. Ìtẹ́ máa máa wọlé lọ sùn lálẹ́. Tẹ́sùnù nàbí. Iṣẹ́ activities ìlú fi máa dópin. Tẹ́sùnù nàbí. Táwọn òṣìṣẹ́ ìjọba náà tún ní kálukú fi máa gbalé lọ torí pé òṣìṣẹ́ ìjọba kì í lọ bí iṣẹ́ lóru ojúmọmọ náà ni. Tẹ́sùnù nàbí. Yorùbá náà yẹ ọ́ ní ìjàkùmọ̀ kì í rìn san ní abẹ́rẹ́ kì í rìn rú. بليل تسكنون فيه ولا تبصرون الله ni ni ṣé tí mò ń sọ ni ni ìtàrí ní tọ́lọ́n fi ń jẹ́ pé ilẹ̀ ń ṣú ilẹ̀ má òun ọlọ́run nìkan lòun jẹ́ kílẹ̀ òun lòun jẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run tóun ti dá sáyé náà wáyé tó ti àtàwọn bàbá wọn àtàwọn àyà wọn àwọn tó ní bàbá àtìyá nínú wọn àti gbogbo àwọn ẹ̀dá tó ti dá sáyé tí wọ́n ti lọ gbogbo oríṣiríṣi ìran èèyàn tó ti wáyé rí tí wọ́n ti lọ àwọn náà ń dáyé wọ́n bá pélẹ̀ ń ṣu ni wọ́n dáyé wọ́n bá pélẹ̀ ń mọ́ ni wọ́n dáyé wọ́n bá pé omi ń ṣàn wọ́n kàn wò pé omi ló ń ṣàn yìí ń bo ló ti ń ṣàn ń bo ló ń ṣàn lọ gbogbo tó ti ṣàn lọ yìí kò padà wọ́n dáyé wọ́n bá pójú òun rọ̀ wọ́n dẹ̀ rí pé ah omi tó dùn yìí ló ń wá látòkè níbo ló ń wọlẹ̀ sí tilẹ̀ náà wà ńlẹ̀ tó wá tún ya ilẹ̀ dá gbogbo ń tàn rí yìí níbo ni gbogbo ẹ ti ń wá àwọn a ṣe ń bẹ̀ yìí náà bàbá gbẹ́lẹ̀ títí títí kànga ni sọ́kẹ̀wé ni nígbà mi àkàn mi kànga alágbẹ́ mi bọ́ọ̀ àgàgà alàgbàlúgbò mi wọ́n fi ń jẹ́ kámọ̀ الله في الأرضين هو الله في السماء ọba tá a ròyìn fún yìí láyé. هو الله في الأرضين ọlọ́ba tó ní àṣẹ sánmà. هو الله في الأرضين ọlọ́ba tó ní àṣẹ gbogbo ilẹ̀ pátápátá. هو الله في السماء ọlọ́ba tí ń bẹ lókè sáwọn títí ń pàṣẹ bẹ̀rẹ̀. هو الله ما أحلى فناه وأشهاه. òun náà ni ọba tó tọ́ ká máa yìn ká máa ká máa fi gbogbo ògbà ká máa fi ròyìn rẹ̀ fún wa. wàá síkù máa ń fi lè bá rìn ọba tí ń pèsè fún ẹja tí ń bẹ nínú omi. wàá dínkù máa ìfìlìbárì wàlìbáhárì wà sàmà. ó ń pèsè fún àwọn èèyàn tá ń lòṣẹ̀ mí fìlìbárì lórí rẹ̀. wàlìbáhárì wà sàmà. bẹ́ẹ̀ náà ló tún ń pèsè fún àwọn ẹja tí ń lòṣẹ̀ mí nínú kúkà àti gbogbo àwọn àtòkè àtòríṣiríṣi tí ń bẹ nínú omi lọ́yìn. bẹ́ẹ̀ náà ló tún pèsè fún àwọn ẹyẹ tí wọ́n ń fò káàkiri orí òkè wọ́n jẹ̀ Àwọn bàbá náà bá ní ẹyẹ ò ní ṣàfùn, wọ́n ní ẹyẹ ń jẹ, ẹyẹ ń mu, ta ló ń pèsè fún Ẹ̀rí títóbi ọlọ́run. wà má ahadun fi hinna yẹ́rì zoko ìlà o. àdókò sẹ́nìkan ti ń pèsè sí gbogbo àtà àdárúkọ yẹn ọ̀pọ̀lọ́. fi hinna yẹ́rì zoko ìlà o. tí wọ́n wá fẹ́ mọ̀ bọ́lọ́run ní pèsè fún àbọ̀ ńkọ́. tó bá rò pé tí wọ́n ń sìn ni wọ́n sọ pé wò ó fẹ́ tọ́lọ́run kó wá lò ó fẹ́ tọ́lọ́run bá nínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ ohun tó ń sìn yẹn ti tó ẹ̀. àwa lè sọ pé àwa ò tì nǹkan míì ibi tí a gbadélò ní iná lọ ń jẹ́ òun àmì ọlọ́run kójọ kó gba ní ìbádà fún wa ṣùgbọ́n kó tó di pé à ń kó tè ní ńlẹ̀ ká pẹ̀lẹ́ yẹn náà tún sáré rárá wa létí bọ́dà ti jẹ́ yàmùlì jùmọ̀ ìtì ń ṣe ọjọ́ àkójọpọ̀ ìsí ọlọ́run bá dìídì mẹ́nubà fún wa nínú alukur'an tó fi odindi ọgbà sọ̀rọ̀ kan kalẹ̀ tí a mọ̀ sí sọ̀rọ̀ tó jùmọ̀ lábẹ́ lẹ́yìn náà àwọn òfin kan rọ̀ mọ́ jùmọ̀ ètò pàtàkì kí a mọ̀ tàdé kíyèsí ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń kí sọ̀látùl jùmọ́ òun náà ni máa rojọ́ ẹjọ́ tí a bá ti wà nínú jùmọ́ nínú masjid níjọ jùmọ́ kò lẹ́tọ̀ àti rojọ́ mọ́ ìwọ́ tó gbẹ̀yìn dé pàápàá tó pẹ́ kó tó dé ìpẹ́ lẹ́yìn òtí mísìn tó pọ̀ gan-an pípọ̀ tí wọ́n mú àtẹ́ńdáǹsì àwọn tó sì ti dé. lè kọ́ kílè wa jẹ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń pẹ́ tí wọ́n máa ń rojọ́ ní jùmọ̀ níjọ jùmọ̀. a ní Abi Hurairah. àdìsọ̀ Abu Hurairah lélẹ́yìí. yallahu ta'ala anhu anna nabiyya sallallahu alayhi wa sallam. ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ wípé. idha qulta li sahibika yawmal jumu'ah. tó bá sọ fẹ́nìkejì rẹ̀ jọ jùmọ̀ àgbà tí. àwọn

má tẹ fóònù nínú kútúbà tí kútúbà bá ń lọ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú pé kútúbà ti ń lọ báyìí òun náà ní kí a dákẹ́ ká máa gbọ́n tí màá mú un sọ ká tètè dé júmà ká dẹ̀ wẹ̀wẹ̀ júmà ká dẹ̀ wọṣọ àwọn òyìn tó dá nínú àwọn aṣọ wa ìdí ọlọ́run kó gba ilé ìtì aṣọ yìí kó gba ní àbúradà fún wa. subhanaka allahumma bihamdika ashhadu an illa ant astaghfiruka wa atubu ilayk. assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtúlá hákì lẹ́mẹ abẹ́òkúta.